بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أفي fi ọpẹ́ fún Allah atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìú episode twenty seven episode twenty seven ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ júmọ́à déètì òní ní ọjọ́ keje oṣù kẹrin oṣù rọ̀bí ọ̀sánì ọdún 1443 ibi tí a kà síra akadọ̀rí dé ní episode 26 ibẹ̀ náà ni a padà sí. Si. insha allah ojú ewé twenty one ojú ewé twenty one ní abala ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ níbàámu sí pdf document tí a sẹ́ndì sí talim masjid ibi tí àáfàá ti sọ pé wa idha tarataba ala al-masbuk ba'di min jihati imamihi wa qabli min jihati nafsihi ajza'ahu al-qabli. وإذا ترتب على المسبوق ẹni tí ó darapọ̀ mọ́ ìrun jamaa nígbàtí tí ìmáàmù ti bẹ̀rẹ̀ ìrun tí ọ wá mísì rákà ẹyọ kan tàbí rákà méjì ó sábà ó kéré parí rákà ẹyọkan lẹ́yìn ìmáàmù rẹ̀ ó kéré parí ọba rákà ẹyọ kan a sì ti sọ ohun tá a fi mọ̀ pé a bá rákà ẹyọ kan tàbí ohun tá a fi mọ̀ pé a bá rákà òun náà ni pé tí a bá fi lè bá ìmáàmù wa nígbà tí ò tí ì ká ọwọ́ kúrò ní orúnkún tá a fi ṣe tẹ̀kẹ̀bírọ́tul ihram tá a dúró ṣe é tá a ṣẹ̀ṣẹ̀ wá lọ rùkú tá a bá ìmáàmù ní rùkú rákà yẹn inda jumhurul ulama ní ọ̀dọ̀ majority àwọn àfáà àti báràkà yẹn nìyẹn irú ẹni tí ó wá bá ìrun jàmá tíráka ẹyọ kan tàbí méjì tàbí mẹ́ta tó ti bọ́ fún un ó parí ó bá ráka ẹyọ kan ó ti qualify ká pè ní masbuk. now wàtàràtàbà àléhì àwọn nǹkan tó wá kò lé ẹni lórí lórí irun tó fẹ́ kíyàn ni pé ìmáàmù dáràn <clears throat> ìmáàmù dáràn sùjúdù sáwí ìmáàmù sì fẹ́ san ó fẹ́ ṣe bàdí fún un lẹ́yìn ìgbà tí ìmáàmù sálámà tán lẹ́yìn ìgbà tí imam sálámà tán òun ó dìde láti máa bá ìrun ẹ̀ lọ yóò wá tún rí i pé ìmáàmù àtàwọn jàmá wọ́n ń ṣe sùjúdù sáwí. ìdíkọ́sí <clears throat> pé òun náà wá ń san rákà tó kù tí ó fi pé ìrun tiẹ̀ náà òun náà bá tún lọ dírun kù ìmáàmù lẹ́rùn kún òun dé ìrun kù àlékún àti àdínkù ó ti wá kò lé lórí. tí àlékún àti àdínkù tí ó bá kò lé olùkírun lórí àjìzá àhú àlìkọ́bùlì sojúdù kọ̀bùlì ó ti tó láti fi tán ọ̀ràn náà nítorí pé ní mazhab Imam Malik taglib anukson alaziyada kọ́ ìdá àwọn nìyẹn a fi èyí tó jẹ́ ti kọ̀bùlì a fi borí èyí tó jẹ́ ti bàdí. ìdí ni wípé bàdí ohun tí ó bí náà ni pé àlékún ìrun kọbùlì ohun tí ó bí náà ni pé èèyàn dín ìrun kù so kí ìrun ẹ̀dá kọ́ má wà ní àdínkù tàbí ká sọ pé kí irun ẹ̀dá kó wà ní àdínkù ó léwu ju kí ó lékún lọ. Okay? therefore wọ́n wá fi ìṣẹ̀lẹ̀ ti kọ̀bùlí wọ́n fi borí ìṣẹ̀lẹ̀ ti bàdí. nípa bẹ́ẹ̀ ẹni tí méjèèjì bá ṣẹlẹ̀ sí. Si, kọ̀bùlí nìkan ni ó ṣe ọ̀daràn àbàdí ọ̀daràn kọ̀bùlí kọ̀bùlí ni wàá fi gbé kókó ọ̀rọ̀ nìyẹn. lẹ́yìn náà a fẹ́ tẹ̀síwájú wàmà nẹ́sìyà àròkówó wàtàzàkárà hufi sujud rọ́jà kọ iman ẹni tó bá gbàgbé rùkú ó gbàgbé rùkú ó ń kírun lọ ó yẹ kó rùkú lẹ́yìn ìgbà tí ó ké súrà tán ló gbàgbé ló lọ sí ìforíkanlẹ̀ wàtàdàkáràhù fi sujud orí ìforíkanlẹ̀ ló wà lọ́ba rántí kí ló máa sìn rọjà àkọ́ ìmọ̀ yóò padà nàró yóò padà nàró wàyùsàhábù láhù an yùnrín dàṣe an nàlẹ̀kẹ̀rọ̀ à àwa fẹ́ fún irú ẹni bẹ́ẹ̀ o kó dá nǹkan kan padà nínú súrà kéwú tó ké kó tó rùkù kó tó lọ sí ìforíkanlẹ̀ yẹn. ìyẹn ni ẹni tó gbàgbé rùkù ó sì ké fatia ó sì ké súrà dípò kó lọ sí rùkù ó lọ sí ìforíkanlẹ̀ tààrà ó dé ìforíkanlẹ̀ tán ó rántí pé òun ò tí ì rùkú rọ́jà akọ ìmọ̀ yọ padà nàró tọ́wá ti wá nàró yóò ṣe ọ̀kan nínú nǹkan méjì ṣùgbọ́n ìkejì ọ̀kan ọlọ́lá ju ìkejì lọ fún un ọ̀kan nínú nǹkan méjì tí ó ṣe ni pé bó ṣe nàró yẹn kọ́ wa tún padà lọ sí orí rùkú tí ó miss tó sì padà láti ṣe option kan nù option kejì ni pé bó ṣe nàró yẹn kó ké díẹ̀ nínú Quran kún ohun tó ti ké tẹ́lẹ̀. bóyá ó ti ké iná àtọ̀ iná kàlìkà ó fara tẹ́lẹ̀ bó ṣe wá nàró yẹn ó lè kí í kúlí wà lọ ó lè kí í asúrì wọ́n fẹ́ fún bẹ́ẹ̀ that second option yẹn ó lọ́lá ju àìkí nkankan lọ kó tó lọ rùkú ìyẹn báyẹn. ثم ìyárùkà tọ́ba ti ké tó kéwú díẹ̀ ní kété tó nàró ó lè káyà méjì ó lè káyà mẹ́ta lẹ́yìn náà yọ wà rúkú yọ yóò wá ṣe ìforíkanlẹ̀ ìforíkanlẹ̀ bàdí yóò fi bàdí yóò fi tán ọ̀ràn náà kí ló fà á tó fi jẹ́ pé bàdí ni ó fi tán ìdí ni wípé àzìyádà àlékún ló ṣẹlẹ̀ sí lórí irun rẹ̀ àzìyádà kí sì ni àzìyádà náà òun ni pé ibi tó ti kọ́kọ́ lọ forí kanlẹ̀ láì tí ì yẹ kó forí kanlẹ̀ iṣẹ́ tó ṣe ń bẹ̀ yẹn extra ló jẹ́ kó tó padà sí normal so that extra yẹn ohun tó máa take care rẹ̀ fún òun ni kó ṣe bàdí. ìdájọ́ míì wàmán nẹ́sì yasájì dátà ń wà àhídà ẹni tí ó bá gbàgbé ìforíkanlẹ̀ ẹyọ kan ṣe mọ̀ pé lórí ọ̀pá ìrun kọ̀ọ̀kan rùkú ẹyọ kan ìforíkanlẹ̀ méjì. ọ̀pá ìrun kan rùkú ẹyọ kan ìforíkanlẹ̀ méjì. ẹnì ìwá kírun ó rùkú ó foríkanlẹ̀ lákọ̀ọ́kọ́ dípò kó foríkanlẹ̀ lẹ́ẹ̀kejì ó dìde nàró sí rákà tó tẹ̀lé ni kí ni ìdájọ́ tiẹ̀. ìdájọ́ rẹ̀ náà ni àfẹ́yànjú yìí wàmán nasi àságídàtàn wáhìdà ẹni tó bá gbàgbé ìforíkanlẹ̀ ẹyọkan wàtàzàkárà ha ya qiyamihi ọwọ́ arántí ọrántí lẹ́yìn ìgbà tí ó nàró ọwọ́ arántí lẹ́yìn tí ó nàró rọ́jà àjálìsà yọ padà yọ padà síbi ìjókòó wàsájàdà yọ wàá forí kanlẹ̀ yẹn yóò forí kanlẹ̀ ẹyọ kan tó kù yẹn ilá ayẹ̀kúnà kọ̀dìjà lásà kọ́bùlà lèkìyà àníyàn padà ó ti forí kanlẹ̀ àkọ́kọ́ tó fi nàró kò forí kanlẹ̀ kejì àwa ni yóò padà síbi ìjókòó yóò wá mú ìforí kanlẹ̀ kan tó ṣẹ́kù yẹn yóò mú wá. ilá ayẹ̀kúnà kọ̀dìjà lásà kọ́bùlà lè kìyà. àyàfi bí ó bá jẹ́ pé ó ti jókòó síwájú kó tó nàró fàlàyù ìdùlì jùlùs nígbà náà kò ní rìpíìtì ìjókòó yẹn. ohun tá a sọ fún wa ni wípé ẹnìkan ó forí kanlẹ̀ ẹyọ kan. kò forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì tó fi nàró. ohun tó ṣẹlẹ̀ sí yẹn ọ̀nà méjì ló lè gbà ṣẹlẹ̀ sí. ọ̀nà àkọ́kọ́ ni pé ní kété tí ó gbórí kù nílẹ̀. tó gbórí kò ń bi ìforí kan lẹ́yọ kan tó ṣe yẹn lọ́nà rò àwòrán kan nu àwòrán kejì ni pé ó gbórí kò ń bi ìforí kan lẹ́ àkọ́kọ́ ó sì jókòó kó tó wá nẹ̀rù ok ó jókòó kó tó wá àáfà wa ń sọ ní ìsìn wípé ní ti àwòrán àkọ́kọ́ ẹni tí ò jókòó tó fi nàró tó nàró tán tó wá rántí pé ìforíkanlẹ̀ ẹyọkan lòún ṣe yóò padà síbi ìjókòó lẹ́yìn náà yóò forí kanlẹ̀ ẹyọkan tó ṣẹ́kù lẹ́yìn náà yóò ṣẹ̀wà nàró sí rákà tó tẹ̀lé ní ti ẹni tó forí kanlẹ̀ àkọ́kọ́ tó jókòó kó tó nàró òun jókòó ń tiẹ̀ àmọ́ dípò kí ó forí kanlẹ̀ kejì ìnàró ló dìde sí ní ti ẹni yẹn tààràtàtà tó bá ti ń bọ̀ láti òkè yọ lọ síbi ìforíkanlẹ̀ ni láì ní kọ́kọ́ jókòó torí pé ó ti jókòó yẹn tẹ́lẹ̀ kò ní í tún ìjókòó yẹn jó. kí ló fà tó fi jẹ́ pé ẹni tó gbàgbé rùkú nígbà tó rántí wọ́n ní kó padà síbẹ̀ ẹni tí ó gbàgbé ìforíkanlẹ̀ ẹyọ kan nígbà tó rántí wọ́n ní kó padà síbẹ̀ kí ló fà á ìdí ni pé rùkú ọ̀ràn yàrún ni ní mazhab Imam Malik asujud ọ̀ràn yàn irun ni ní mazhab Imam Malik ohun tí mazhab Imam Malik kà kún ọ̀ràn yàrún yìí ní mazhab míì rukunu làwọn ó pè rukunu orígun so yálà wọ́n lo èdè fàrídọ̀ ni yálà wọ́n lo èdè rukunu ni nǹkan kan náà wọ́n jọ ń sọ ìdájọ́ kan náà sì ni ọrọ mà. àfa àtẹ̀wájú iwaju ní wa ma nasiya ya. sagidataini kọ́rọ̀ sáàjìdàn ẹni tí ó bá tún wá gbàgbé ìforíkanlẹ̀ méjèèjì kọ́rọ̀ sáàjìdàn yóò lọọlẹ̀ tààrà fún ìforíkanlẹ̀ ó máa lọọlẹ̀ tààrà fún ìforíkanlẹ̀ ìyẹn ni wípé ó ti ké fatia wọ́n ti ké sóra as the case may be ó rùkú bó ṣe wá rùkú tó gbórí kó òun rùkú tó nàró padà èrò ọkàn ẹ̀ ni pé òun ti parí rákà yẹn kò wulẹ̀ lọ forí kanlẹ̀ rárá ó ti wá ń ké fátíà lọ lọ́ba rántí pé òun ọmọ forí kanlẹ̀ rárá níbi rákà tóun kí síwájú eléyìí tóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí á stop níbi tó tó bá fatia dé tàbí súrà á stop á lọ síbi ìforíkanlẹ̀ tí ò ti ṣe yẹn á ṣe méjèèjì. wàlámù yẹ́gìlì wayasjud fi jami'i dhalika ba'da as-salam wa man nasiya sajdatayni kharra sajidan wa lam yajlis ẹni tó bá gbàgbé ìforíkalẹ̀ méjèèjì kò sì jókòó kò jókòó yóò lọ síbi ìforíkalẹ̀ yẹn ní o. yóò wá ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó ṣe gbogbo àṣìṣe tá a wá kà á léyìí bẹ̀rẹ̀ lórí ọgbàgbé rùkú wọ́n ní kó lọ síbi rùkú padà ọgbàgbé ìforíkanlẹ̀ ẹyọ kan wọ́n ní kó padà síbi ìforíkanlẹ̀ yẹn ọgbàgbé ìforíkanlẹ̀ méjèèjì wọ́n ní kó padà síbi ìforíkanlẹ̀ méjèèjì gbogbo ń ta wá sọ́lẹ̀ ìpátá wàyẹ́sìdùdù fi jẹ̀mí ìdálíkà ba'da salam fi jẹ̀mí ìdálíkà nínú gbogbo ìyẹn pátápátá yẹ́sìdùdù ba'da salam ẹ̀yin sálámà ló máa ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé ẹ̀yin sálámà ló máa ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé.